الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إلى القرآن أتي السنة جكني أتكني أو أنك تما أقول فوق لا يبقى تكباكو eléyìí tó káwa tá a bá kù láyé ká ṣe fún òkú táǹfààní rẹ̀ ọmọ àlọ́ bókù. àwọn nǹkan pọ̀ tí ṣẹlẹ̀ àtọ́ka sí kí ká máa ṣe tá a máa ń ṣe fókù yóò ṣe òkú láǹfààní òkú mùsùlùmí nínú rẹ̀ ìná àdúrà tá a ṣe fún ní kọ̀kọ̀ àdúrà tí mùsùlùmí bá ṣe fún ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ní kọ̀kọ̀. ó máa ń gbà ó fẹ́ẹ́ ẹbí ọlọ́run ọbẹ̀ lé dáhà ti ṣe sọ ó ni bí ń bá walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li akhwanina alladhina sabaquna bil iman ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أيها وفي هواكي الدعاء ba ti لا máa وما wulo فوق ó sì máa ń sòkù láǹfààní ọlọ́run bá ń ròyìn àwọn sọ̀hábà ó wá sọ̀rọ̀ àwọn ẹni tó dé lẹ́yìn àwọn sọ̀hábà ọlọ́run tó dé lẹ́yìn wọn wọ́n máa sọ báyìí lẹ́ni tí ń ṣàdúà fèrè olú ẹlẹ́dàá wa àwọn ọmọ ìyá wa síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo ọ̀bọ̀ oníkẹ̀. eléyìí túmọ̀ sí pé tí mùsùlùmí bá ṣàdúrà fún mùsùlùmí tó ti kú àdúrà yọ lọ́ba. ṣàdúrà tó sì ní kó ṣe fún mùsùlùmí tó ti kú kò gbà pé àti kó jókòó wákàtí mélòó والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان àwọn ẹni tó dé lẹ́yìn tiwọn wọ́n máa sọ kọ́lọ̀ foríjì wọn foríjì àwọn ọmọ ìyá wa tó ti síwájú wa gbàgbọ́ àwọn ìfẹ́ ti sọ ẹ ti sàdúà ẹ ti sàdúà àti pé ṣíṣe àdúà fòkù àmọ́ àwúlò fòkù ìgbà tí ọlọ́wọ́n ọbẹ̀ lè dá wa náà ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa báwo láti máa sàdúà fáwọn bàbá àtìyá wa ó ní wọ́n kọ́ rabbihamhuma kama rabbayani saghira máa sọ pé ọlọ́run bá mi kẹ́ bàbá mi ọlọ́run bá mi kẹ́ ìyá mi gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣètọ́jú mi gbà kékeré mi sòtò bá ti sọ báwo ti sàdúà fóbi rẹ̀ kò ti sàdúrà fóbi rẹ̀ tó sì lọ bá wọn. nínú hadithi kan eléyìí tí Imam Muslim gbé jáde anabi sallallahu alayhi wa sallam oní da'watul mar'il muslimi li akhihi bi dhahril ghaybi ó ní àdúrà tó mùsùlùmí bá ti fọ́mọ àyà rẹ̀ lẹ́yìn ọmọ àyà rẹ̀ yùn yọ gbà náà عند رأسه ملك موكل ملائكة كان بيتنا وبس يرى للوا ندي دي بيوليه dédé bí orí ẹni tí ń ṣàdúrà ní ọwà kullama da'a li akhihi bi khairin gbogbo ìgbà tó bá ti ṣàdúrà dáadáa fọmọ ẹ̀yà rẹ̀ qala al malakul muwakkal mẹlẹ́kà tó lọ́wọ́ bá fi fi aṣojú ń bẹ̀ yẹn yọ ma sọ pé wa laka bihi àmín wa laka bi ìwọ náà rí irú ẹgbà irú rẹ̀ jẹ́ tiẹ̀ náà àmín. tọ́ eléyìí túmọ̀ sí wípé kásàdúrà fún mùsùlùmí. bóyá ń bẹ láyé àbótúkú ọbẹ nínú nǹkan tó ṣe pé ó máa ń ṣe òkú láǹfààní ó máa ń ṣe òkú láǹfààní lẹ́yìn ìgbà tó kù ti kú. Ummu Salama radiyallahu anha ó fún wa nírò ní ìgbà tí tó délé wọn lẹ́yìn fún tára bí wọ́n pa ẹyin jù rẹ̀ dé. ànábì sọ wípé allahumma ighfir li abi salama warfa darajatahu fil mahdiyyin wakhlufhu fi aqibihi fil ghabirin واغفر لنا وله يا رب العالمين وافتح له في قبره ونور له àti النبي صلى الله nígbà tí wọn أبا ẹyin قوة أنجوب dé. irú rẹ̀ làwọn náà máa wí tàbá ń pẹ́ ní tó òkúté eléyìí túmọ̀ sí kọ́lọ́ forí ti Abu Salama tí agbéga apò rẹ̀ láàrin àwọn ẹni tó fọ̀nà mọ́ jẹ́ àrólé fún un lórí àwọn ẹni tó fi sílẹ̀ sẹ́yìn wọ́n forí ti àwa àti òun ìró olúwa gbogbo àgbáńlá yìí gbàá láyè nínú sàárè rẹ̀ kò sì bá a fi mọ́lẹ̀ sí. eléyìí òní àlàdúà sálẹ̀bí sọ̀lọ́bà àdìsẹ́là ń ṣe fún Abu Salama ní ìgbà tí ń pa ẹyinjú rẹ̀ dé. bẹ́ẹ̀ náà ni kí èèyàn ṣe bá àdúrà báyìí nígbà tó lọ bá àwọn ẹbí òkú kẹ́dùn kò sí tó burú bẹ́ẹ̀. nínú títúmọ̀ wúlò fọ́kù eléyìí tó ṣe é pé èèyàn lè ṣe fọ́kù lẹ́yìn ìgbà tí òkú bá kú tẹ́ tí ó wúlò fún un òun náà ní kọjá pé òkú yẹn kú pẹ̀lú pèsè sùyàmù lọ́rùn àwọn sùyàmù kan bá láyé tí ò ṣe ìdíwọ́ tó sì mú mẹ́sẹ̀ ó ti kú ò kó tó di kó náà kú àmọ́ kò ká padà àbá tán gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam ti sọ nínú hadithi Ummul Mu'minin Aisha. رضي الله eléyìí tí imaamu bukhari àti muslim gbé jáde anabi ni man mata wa alayhi siyamu sama anhu waliyyu gbogbo ẹnikẹ́ni tó bá kú tó jẹ gbèsè siyam kákẹ́ni rúṣẹ̀sì fọlọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní ọ̀bà sàn. torí ẹ eléyìí fi hàn wípé nínú tí ó wúlò fókùnù yàtọ̀ sábúà tó bá jẹ gbèsè sùyàn àbàtàn tọ lágbà ọbẹ náà Ibn Abbas sọ fún wa nípa arábìnrin kan tó jẹ pé ó rìnrìn àjò gborí òkun ọwọ́ ṣèlérí fọlọ pétọ́lọ̀ bá fi lé láwọn tóun tóun délé láyọ̀ tóun ọ̀parun sínú òkun yìí òun ó ṣe ṣìyàmù oṣù kan láti dúpẹ́ fọlọ́ ọlọ́run tọ́ga tó gbọngbọ́n ó sì là ṣùgbọ́n obìnrin yìí ò tí ì ṣe ṣìyàmù títí tí kò fi pa báyìí ni làwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn wá wọ́n ṣàlàyé fún anabi sallallahu alaihi wa sallam irú ìlérí tí ya àwọn àbí tí ẹ̀gbọ́n àwọn àbí tí ìyèká àwọn yìí ṣe anabi sallallahu alaihi wasallam sọ pé tọ́ tí wọ́n á ké ya rẹ̀ ọba jẹ gbèsè kan tí wọ́n san àbí òní san. ó lọ wọn san anabi ní fàdéyìn lọ́hìn àkọ́kọ́ ayé kúbọ̀ gbèsè ọlọ́run àmọ́ ọ̀sọ́lẹ̀ láti ṣe sọ láti bọ̀ ọ̀kú pẹ̀lú nǹkan tí yóò ṣèkú láǹfààní lẹ́yìn kúrò rárá o olóògbé ọ̀dọ́gba ni pé wọ́n ṣe sọ láti bọ̀kú. ẹ̀yà àti tó bá yẹ kó ẹ lọ bọ̀kú ṣe hajj lẹ́yìn tó bá ti tọ̀wá fún tán á ti rákà méjì lẹ́yìn tọ̀wá rákà méjì ká ti lẹ́yìn tọ̀wá fún yẹn tẹni tó ní hajj náà ni. sọ eléyìí wọ́n sọ pé àtẹ̀yẹ́ ntí máa ń tẹ̀lé nǹkan kan ìdájọ́ tí ń tẹ̀lé náà ni ọ nígbà tó ti tọ́pa alẹ́ hajj ike lẹ́yìn tọ̀wá òkò sí tó burú ń bẹ̀ pété abá tẹni tó tọ̀wá fún eléyìí jẹ́ sagbọn òun náà nígbà tí sàrà ọ̀ Aisha radiyallahu anha ó ní arákùnrin kan sọ fáwọn ẹ̀sọ́ lọ́wọ́ àdúrà pé òun kú ìyẹn òun sì rántí sàtọ́sẹ́lẹ̀ tó fi kú mo ti mọ̀ yín kí tó bá lọ sàtọ́sẹ́lẹ̀ tó tó kú kò bá sọ yín pé kí n bọ̀ ń ṣe sàrà ṣé mo wá lè ṣe sàrà fún yàrá mi tí lọ bá alábìnrin náà ṣe sàrà fún yàrá nínú tí wúlò ṣùgbọ́n ní wọ́n sọ̀rọ̀ sàrà àti ẹ̀sìn pé ìta ìmọ̀ àṣẹ pé ìjọ kẹta ìjọ kẹjọ ogójì ọjọ́ torí pé ẹni tó bá fẹ́ súnà náà fi sọ̀rọ̀ àṣẹ gbogbo tó bá sọ nínú súnà náà ni wọ́n mọ̀ kọ́tọ́ pàtí bídí àtàwọn àṣẹ kìí ṣe ìtẹ̀yìn sìn rárá rárá ńgbà tó ṣe pé ànábi sẹ́sẹ́ sọ̀rọ̀ àwọn sàhábà ṣe àwọn kẹta àwọn kẹjọ àwọn wọn aláwọn káwọn adájọ́ ti sàrà nǹkan ó túmọ̀ sí pé lẹ́yìn rẹ̀ tó bá wọ náà kó fòkú ni tó bá náà kó lẹ́yìn rẹ̀ ò sínú lànà bí ẹni tí ń dájọ́ sójú àdúrà ìyẹn ni pé lẹ́yìn ẹjọ́ a bá ti àdúrà tẹ̀ tó bá náà kó tó bá ti ń sọ̀rọ̀ sàrà aláìní ló máa ń gba sàrà ẹ̀ ní ìsìn kan olówó ọkà ti sàrà àbáwò aláìní ẹnjẹ pé ikú kata ní fi ń rí njọ jẹ ẹnjẹ pé tó bá rí tòní ó lè má rí tọ́la tó bá rí tààrà ó lè má rí tọ̀sán ó lè má rí talẹ́ àwọn ilé wọn ṣe sàrà fún ẹhẹn bẹ́ẹ̀ ti jẹ òfin adé pétọ ńgbà tí wọn tó lówó tọ́lọ̀ ń bú ọ láti rí tọ́ọ̀ bá ń bá láìní ju sàrà kí lọ́ọ̀ fẹ́ kọ́ sẹ́kù fún aláìní lẹ́yìn náà tó bá fẹ́ sàrà kò wọ́n lè fi mọ́tò ṣe sara wọ́n lè fi gbá aṣọ ṣe tó dábàá wá pé àfi ká dín mọ́tà torí mọ́tà ló kú máa jẹ àwùjọ bíi lẹ́ tó ó ṣe sàrà sàrà ò sì nígbà èyí ti ṣe pé sàrà àtẹ́bàá wá ṣe ká ṣe jẹ ká gbé lọ fáwọn ọmọ ilé kí ó pé kíni ọmọ ilé kí wọ́n ní ṣe ọwọ́ nínú àdìsí abdullahi ibn abbas radiyallahu anhuma onísàlẹ̀ ibn Ubadah ó kú ìyá rẹ̀ kú nígbà tí ò sí mi gbàtí wọ́n di ọsọ fún ẹnìsọ̀rọ̀ lọ́wọ́ àìsàn ó ní ìyá mi kú nígbà tí ń sinmi ǹjẹ́ nǹkan kan wá ń bẹ tí mo lè ṣe fún tí ó wúlò fún bí kí n ṣe sàrà fún bí? Ah, ànábì sallallahu alaihi wa sallam ànábì ní bẹ́ẹ̀ ni tó bá ṣe sàrà fún yóò wúlò fún. ẹ bá wo sáàdù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ sáàdù ibn Ubadah ó ní fa inni ushhiduka anna ha'it al-mikhraf sadaqatun laha torí rẹ̀ mò ń pè wá anábì sallallahu alaihi wasallam sẹlẹ̀rì wípé oko tí mo ní oko tí mo ní tó wà ní mikhraf mo ti fi ṣe sàrà fún ya yàrá odidi oko tí fi ń dàpọ̀ ṣé mọ́tàbà ìyá mọ́tàbà bọ́ sa sámẹ́là ni. sẹ́yìn mẹ́tọ́ fi ṣe sàárọ̀ òkú ju kẹ́ ẹ máa jà máa la lọ àdáda alẹ̀ bàbá àtijọ́ kẹta ẹjọ́ kẹjọ wọn làwọn mú gbàgìrì òkú àṣà náà ni tọ́ bàbá yìí ó ní. oko ohun tó ń da tó ti sèso tó da sísun rẹ̀ pọ̀ òun fi ṣe sàrà fún yàwó òun fi ṣe sàrà fún yàwó. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون حتى تنفقوا مما تحبون الا يريد أن تقبل الله أفكي أنني نمتين إن أنت ما سأقول أنت أن لا يقول أنني تواني الحديث والنبي صلى الله عليه وسلم إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث tọ́mọ anábì adamu bá ti kú gbogbo sẹ́rẹ̀ tó gbélé ayé tẹ́tí tán àyàfi sẹ́ mẹ́ta sọ́dà kọ́tẹ́ ń jarí yá sára sára àti ń sàn sára àti ń sàn ọ̀wọ́ ẹ̀lùmẹ̀ ni ọ̀n tẹ́fà ọ̀bẹ àbí màtáwọn yẹn fi ń sàǹfààní ọ̀wọ́ lẹ́dẹ̀ ń sọ àrẹ́ fẹ́ yẹ̀dùrú lẹ̀ àbọ̀ máa rí eré tí wọ́n ń sàdúrà fún eléyìí náà bẹnu tí ó wúlò fún kọ́tẹ́ tó kù náà ti ṣe sára àkàlẹ̀ sára àti ọ̀tún ọkọ mẹ́tíláṣí kalẹ̀ ó ti ṣe sára àkàlẹ̀ ọgbẹ́ kàkàlẹ̀ ọgbẹ́ bọ́ọ̀ kalẹ̀ ó ti ṣe sàrà kalẹ̀ ó ṣe gádà lórí odò táwọn èèyàn ń bá kọjá ó ṣe sara kalẹ̀ ọkọlẹ ọmọ orúkọ kalẹ̀ ní sàrà àtúnṣe yìí pé ń bẹ́ńbẹ́ dígbí àwọn èèyàn sì ń sàǹfààní bẹ̀ so bẹ́ẹ̀ náà ni ìmọ̀ ló fi kọ́ àwọn èèyàn à eléyìí tí wọ́n ti pé wọn náà kọ́kọ́ kọ́ mọ̀nà wọn náà wàá fi mọ àwọn èèyàn tó bá fi mọ àwọn èèyàn tán sàǹfààní lára rẹ̀ kókó oríire ìgbà míì èèyàn lè má lo àyàn lè má nímọ̀ àmọ́ kọjá pé lówó yóò wá lówó rẹ̀ yóò lówó rẹ̀ láti tàn ìmọ̀ká nǹkan tí wọ́n sọ nínú ìwé òjò kọ́ sí àwọn èèyàn lọ́wọ́ pẹ̀lú ògbọ́lọ̀ pẹ̀lú ògbọ́lọ̀ wọ́n bá kú tí wọ́n bá ti sílé ẹni wọ́n fún mi lá nǹkan tó ṣe tó yẹ kó gbọ́lọ̀ ni wọ́n fẹ́ gba aládàá rẹ̀ lọ́dọ̀ lọ kódà tó bá kú ọlọ́run ẹlẹ́dàá wa láàánú ni yóò tún fún ọ ní ládàá nínú ìmọ̀ táwọn èèyàn bá ti ń sàǹfààní tó ń ti pè wọ́pọ̀lọpọ̀ eleketa nínú tó wá náà ti tìyẹn òun náà ni wàlẹ́dẹ̀ sọ alẹ́fíńgẹ́dẹ̀ ọ̀la ọmọ rere tí máa ń ṣàdúrà fún wọn sọ pé gbogbo ọmọ alọ́mọ rere ẹ̀hẹ́n olóbi gbọ́ ọmọ àmọ́ etí ó wúlò fún ọ òun náà ni ọmọ rere ọmọ òsì níjọ́ ọmọ rere pé ń tẹ̀lé ń tẹ̀lé ilé ìjọba ẹ̀ àwọn bá lè ṣe wúlò fún gbogbo àwọn kẹta àti ṣe kúlù kúbó kò lè dá wàhálà alẹ̀ fún kájínà sí nítorí pé bí wàhálà bá ti ń ṣe náà ni wọn náà gbà náà ni wọn náà gbà sọmọ káwọn èèyàn kan náà ń bọ̀ lẹ́yìn tiẹ̀ náà tó ṣe pé àwọn náà tó ń ṣe wọn gbọ́ sórí òṣùwọ̀n tẹ́lẹ̀ ìbáyé wa àjọ ìpè lábẹ́ òfin Ọlọ́run bá wa àwọn kẹta àti ṣe tó lè wúlò fún ọ̀pọ̀ eléyìí tí wọn bá lè ṣe kó ṣe ń bẹ òkú tí ò sí hajj rè alìlọ́ba sí hajj alìlọ́ba sí hajj yóò mọ gbalada rẹ bẹ́ẹ̀ náà ni a lè gbìyànjú láti ṣe àwọn nǹkan tó tún wá nínú hadith fẹ́nìkan ó sọ pé tí bàbá ti yá mi bá kú ǹjẹ́ nǹkan kan tó wá nínú dáadáa bí ilé ìtumọ̀ lè ṣe fún wa anábì ní bẹ́ẹ̀ kí ni àwọn nǹkan náà ó ní as-salatu alayhim kí ẹ máa ṣàdúrà fún bákan náà. ó ní ẹ̀ǹfàdù wà àdéhìnà àdéhùn tí àwọn òbí rẹ̀ bá ti ṣe kó mu sẹ̀. gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àwọn òbí wọ́n lè ti ṣe àwọn àdéhùn kankanlẹ̀ àbí wọn tóbi ti sọ ó mu sẹ̀ ní tó ní tó ní onáni sílẹ̀tì ọ̀hánmi lẹ́tì lẹ́tù sọ̀rọ̀ ilẹ̀ abẹ́yìnà kó o sokun ẹbí pọ̀ kókó ẹbí tó ṣe pé tí ọba ti ta àwọn òbí rẹ ọba ti ta máa wọn kó o sopọ̀ bákan náà onáni ẹ̀ẹ́sánù ilẹ̀ sọ̀dẹ̀kìhìnà kẹ́ máa ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ bàbá àtìyá rẹ̀ kọ́ máa ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ bàbá àtìyá rẹ̀ eléyìí náà ń nínú ojúṣe eléyìí tó ṣe fún àwọn òbí rẹ̀ lẹ́yìn ikú wọn eléyìí tó sábàbí táwọn òbí rẹ̀ tí wọ́n fi bá pàdé lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa tọ́ tẹ́lẹ̀ bá yé wa àjẹ́ ìpè lábẹ́ òfin ọlọ́wọ́n ọba ọtọ́ ká máa bẹ orí tẹ́wò ọtọ́ ká máa bẹ orí tẹ́wò nítorí pé ọ̀rọ̀ wa létí ikú yóò sì ràn wa létí títà yọ̀wọ̀ á mú wa máa ṣe dáadáa yóò mú wa jìnnà sí gbogbo àìdá tọba adorí tẹwò àdúrà láàmàtì àdúrà láàmàtì tẹba abẹ orí tẹ mùsùlùmí wò ẹ ṣàdúrà àmọ́ tọba kórí tẹ ẹni tí èsè mùsùlùmí ni ẹni ṣàdúrà o ànábì ni àdúrà láàmàtì tọba abẹ orí tẹ mùsùlùmí wò òun náà ni asalaamu alaykum ahlẹ diyaw àbí asalaamu alaykum ahlẹ dẹrẹ qawmi mu'minin. وإنا وإياكم وما توعدون غدا وما توعدون غدا مؤجلون وإنا إن شاء الله بكم لاحقون اللهم اغفر لأهل بقيع الغرقد إلين بأن أدوات النبي صلى الله عليه وسلم نسيت تباب وريت بقيع تا طيب. إلى ìbáyé wa àjẹ́ ike ìgbà táwọ̀ tá عوام صغير السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين ويرحم الله منا المستقدمين والمستأخرين وإنا إن شاء الله بكم للاحقون الإمام مسلم مالك في ذلك سيد عائشة أن النبي صلى الله عليه وسلم قال نبي فإن قد تبعت بوريك وكنا ما صور أدواء وجوه ما طيب eléyìí túmọ̀ sí pé gbogbo ń jẹ́ àwọn ìwúlò fún gbòòrà dáradá pálapàla dandan ní ká jìnà sí o bàbá rẹ kú màmá rẹ kú wọn á lọ pé lérí wọn á náwó bí ẹlẹ́dà ìtara rẹ jẹ rò pé òun rẹ nìkan tajà ni kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ ọba ẹni tó bá jẹ́ pé ó kú nítorí ọ̀rẹ́ ká máa bá ara kan bí ó sì ìkẹ́ lọ́dọ̀ lọ ká máa bá awọ́nà bí ó sì dá lọ́dọ̀ lọ ìṣe títà ò tún dá sí lọ́rùn àti dáná bọ̀ lọ́rùn ọjọ́ bá àlá tó fàkóbá fún kò sí nǹkan tó jọba yẹn lábẹ́ òfin náà wà. lẹ́yìn náà tí àwọn èèyàn tó bá pọ̀ òfin ọlọ́run bá mọ́ lẹ́yìn tí ń tẹ̀lé ìlànà alukur'an àti ti sunna anabi sallallahu alaihi wa sallam tí wọn ò fi pípa làbá rẹ̀ ọdájú pé oríire eléyìí tó ní ńlá yóò jẹ tiwọn. so ṣùgbọ́n bàbá wọn bá ti ṣe ojúṣe wọn eléyìí tó tó àtẹ̀tẹ̀ yẹ a rí i pé irú tí wọ́n wá ń dáadáa wọn ò lè bá pàdé o lọ́dọ̀ ọ̀nà tá a bá wá wọ orí tẹ́ tá a bá wọ orí tẹ́ ó yẹ ká kíyèsí o ó yẹ ká kíyèsí wípé ẹ̀kọ́ ń bẹ ilé ìtọ́ yẹ ká mójútó nínú àwọn ẹ̀kọ́ tó yẹ wípé ká mójútó ńgbà tá a bá wà lórí tẹ́ ẹ̀ òun náà ní kó bàtà wà bàtà wà bá wà báwo láti ṣe ní ìgbà tá a bá wọ orí tẹ tá a bá wọ orí tẹ tí bàtà sì ń bẹ lẹ́sẹ̀ wa tá a máa wá gba àárín àwọn sàárè kọjá tòkọtọ lọ́jọ́ báwa máa gbé bàtà ajáláwọ ta á máa gbé kọjá láàárín àwọn sàárè àti nǹkan mi bó tilẹ̀ jẹ́ pé àwọn bàtà oríṣi mi tí o bá ti jẹ yálà wọ́tà kò sí nǹkan tó burú kọjá yìí pé wọ́n gbérú eléyìí wọ́n gbé kọjá láàrin àwọn sàárè tọ́ Ànábì sallallahu alaihi wa sallam ọkọ̀ fún arákùnrin kan láti máa gbé bàtà rẹ̀ kọjá láàrin àwọn sàárè ó sì pa láṣẹ pé kó bọ́ nítorí pé bàtà tó wọ̀ yẹn ìṣefùkẹ́ wà ń bẹ̀ ìṣefùkẹ́ wà ń bẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ara àwọn ìgbà wọn ni tó fi hàn wọ́n pé ń bẹ́ẹ̀ náà wọ́n sàhábà tẹ́kẹ́ wọn máa ń wọ bàtà wọ́n máa ń wọ bàtà kọjá láàrin àwọn sàárì Umar ó ṣe bẹ́ẹ̀ ó sì sọ pé ànábì ṣe bẹ́ẹ̀ tẹ̀lé yìí túmọ̀ sí wípé eléyìí tí nínú hadith yẹn wípé ya sahib as-sabtatayn ìwọ́tọ̀ wọ bàtà. bàtà tí ò jẹ́ alábọ̀tà méjì yẹn alùpùpù tàtẹ́kà bọ́ bàtà rẹ̀ bọ́ sílẹ̀ wọ́n ní eléyìí wọ́n dá lórí kí ẹnìkan nítorí pé a rí gbà lọ́dọ̀ Ibn Umar radiyallahu anhuma wípé ó máa ń wọ bàtà láàrin oríṣẹ́ àbí láàrin sàárè sí sàárè ó sì sọ pé Ànábì sallallahu alaihi wasallam ó máa ń ṣe bẹ́ẹ̀ ó máa ń ṣe bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àlìmọ́ àmàbùjá àti fàhàwù wọ́n ní sèlè anábì sọ̀rọ̀ lọ́wọ́ àṣọlá ní kílẹ̀ yẹn kọ́ bàtà rẹ̀ lẹ́nu torí pé ẹ̀gbin bẹ́ẹ̀ ṣùgbọ́n sábà wò dáadáa á rí i pé wíwọ bàtà láàrin àwọn sàárè wíwọ bàtà láàrin àwọn sàárè sàárè kò sí nǹkan tó burú mbẹ lópin ìgbà tí ọba ti sẹ́gun mbẹ lópin ìgbà tí ọba ti sẹ́gun mbẹ tó ti jẹ́ pé bàtà kan wọ̀ yìí kì í kí wọ́n wọ̀ níwọ̀ àti ṣe fùkẹ́ yìí àwọn sọ̀hábà ni lọ́dí abdullahi ibn umar ó ní anabi máa wọ̀ láàrin sàárè sí sàárè lókun ìgbà tí yorùbá ti mú bàtà rẹ̀ kó fi tẹ sàárè kọjá lókun ìgbà tí yorùbá ti mú bàtà rẹ̀ kó fi tẹ sàárè kọjá pẹ̀lú ìjẹba tó tàbá wò ó ajá yìí pé wíwọ bàtà láàrin àwọn sàárè ó ní í ṣe pẹ̀lú ìpè bọ́yá nǹkan kan ló fàtà nàbì sí ní kó ń tàn bọ́ọ̀lì ṣùgbọ́n kọ̀tọ́kọ̀tọ̀ nà ìpè kọ́ ajẹ́ kó wà á máa fi bàtà kọ́ máa fi tẹ̀ sàárè kọ̀tọ́ kọ̀tọ́ ó jẹ́ kó wà á wọ bàtà kọ́ máa fi tẹ̀ sàárè. kò sí tàbí ṣùgbọ́n nígbà nàbì sallallahu alaihi wasallam ó wọ bàtà ó fi ṣe sọ́lẹ̀ ànábì sì bọ́ bàtà rẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn sàhábà tó wà lẹ́yìn rẹ̀ náà wọ́n kí ló yín lẹ̀ wọ́n ní ah, wọ́n lọ́wọ́ wọ́n náà ti wọ́n gbàdá síbi tó bọ́ bàtà rẹ̀ lọ́wọ́ àná ti eléyìí túmọ̀ sí pé àwọn wọ́n máa ń tẹ̀lé tí a náà ọ bá mi ó sì fún mi nípa ń lábẹ́ àtẹrẹsẹ̀ bàtà mi so ìdí nu tí mo fi bọ́ tí mo fi bọ́ kí ló dé sẹ́yìn tí wàá bọ́ ti wọ́ lọ bọ́ tiẹ̀ làwọn náà fi bọ́ tiwa ànábì wa pa àwọn sábà láfẹ̀ wípé tẹ́ẹ̀bà wọ mọ́ṣáláṣí pẹ̀lú bàtà lẹ́sẹ̀ ẹ máa yẹ bàtà yín wò tẹ́ẹ̀bà rí pọ́ mọ́ ẹ lè fi ṣe sọ̀rọ̀ ẹ̀ tẹ́ẹ̀bà wá rí pẹ́ẹ́gbìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé bàtà yìí ẹ̀gbìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀rí pé mú ẹ̀gbìn yẹn kú bàtà yẹn sì má dáadáa ẹ fi gbé ìpẹ́ e dáadáa ó ti má dáadáa kó tó di pẹ́ ti ṣe àti. a rí i pé lónìí apá kan nínú àwọn ọ̀dọ́ àti apá kan nínú àwọn ọmọ tó ń wá mọ̀ apá kan nínú wọn lè wọnú mọ́ṣáláṣí kọ́mọ wá fi bàtà rẹ̀ méjèèjì kó pé ṣe wa wọ́n mọ̀ ṣùgbọ́n tá a bá wò ó láti pé nítorí fẹ́ẹ́ fi sẹ̀rí fún tí wọ́n ti yẹn kò tó láti fi sẹ̀rí nítorí pé eléyìí yóò bí ìyapa tó pọ̀ ó sì máa bí ìyapa tó pọ̀ gan-an láàrin àwọn ọmọ tí ń wá mi torí sẹ́rí yìí ń tọ́ka sí òun náà ní wípé mọ́tíláṣí ànábì sallallahu alaihi wa sallam eléyìí tí ànábì ti fi sọ láti fi sọ tó ti fi bàtà ti sọ láti ọ̀dà bí mọ́tíláṣí táwọn mùsùlùmí lónìí ìtumọ̀ rẹ̀ ní pé mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam òkúta wẹ́wẹ́ àti ìpẹ́ iná lọ wà nísàlẹ̀ rẹ̀ ńgbà yẹn kò sí tẹ̀ kò sì sí pé báyà ń lẹ̀ àwò kan mọ́lẹ̀ ní ayé ìgbà yẹn tó bá jẹ́ pé mọ́sálásí tí wọ́n náà wọ̀ ìpẹ́ náà ni àti àwọn òkúta wẹ́wẹ́ ńlọ́wọ́ àǹsàlẹ̀ rẹ̀ tálẹ́ ní tó nípa wọn fi bàtà ṣe sọ láti ní lópin ìgbà tí bàtà rẹ̀ bá ti mọ́ tó ilé ìjọba ti ṣe jẹ́ mbẹ́rẹ́ tí ọ̀nà bá ní ìrìn àjò tó sọ̀kalẹ̀ létí ọ̀nà tó ẹgbẹ́ ọ̀fẹ́ ṣe sọ̀dá wọ́n bàtà rẹ̀ mọ̀nà kò sí ṣe sọ̀dá kí ní bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. kódà o ti gba aláìda pọ̀ tẹ̀lé súnmọ́. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní òkè ìfìlẹ̀ yìí mọ́kọ́ wa wọnú kíláàsì lónìí tí wọ́n ti tẹ́ títẹ̀ wà ń bẹ kó wá kó bàtà rẹ̀ wọlé kó wá máa fi bàtà kọ́ máa fi tẹ ìtẹ́mẹ́lẹ̀ àtàtà ẹgbẹ́ látòrí èpè ló ti ń bọ̀ fọwọ́sí gbogbo ẹnkú gbogbo ìdọ̀tí tó fi nu ìgbẹ́ àti kó tiẹ̀ jẹ́ pé bàtà rẹ̀ ń dán ó ti fi gba orí ìgbẹ́ kọjá ó ti fi gba orí ẹ̀gbọ́n kọjá ó ti fi gba orí ìtọ̀ kọjá kó a jẹ pé náà lọ́wọ́ agbé wọn ní mọ́ṣáláṣí tó wà lọ fẹ́ tẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam ọjọ́ kẹ́kọ̀ọ́ nípa àlànà ti al wa rahmatullahi wa barakatuh.